أعوذ بالله من الشيطان الرجيم قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة واجعله لنا يا رب العالمين ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا عن لفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال يتفهم ماكلة القراءة أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستمائة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال وحرام ومئة تسبيح ودعاء وستة وستون نذر ومنذور ستة وستون نذر ومنذور أعوذ بالله من الشيطان الرجيم قل هل تربصوا بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون لينفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون ولا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون ولكنهم قوم يفرقون سلام قديم لا أسماؤه لا يمل حديثه وترداده يزداد فيه تجملا وترداده يزداد فيه تجملا كلام إله العرش كلام إله العرش كلام إله العالمين حقيقة فمن جد فيه هذا فقد ضل واعتدى القرآن ني الفاكبة كلام قديم لا يمل حديثه أرى ليلة القرآن كلام قديم لا يمل حديثه wàtẹ́rìndàdù yẹtìdàdù bí ìdàjàmúlá. sàlámù ilahi alami na hakikatan fama ṣáka fi hàdá fàkọ́dí lọ́la wà kọ́dá. fama ṣáka fi hàdá fàkọ́dí lọ́la wà kọ́dá. alukur'anu tí ọlọ́run ní kí a máa péjọ lọ́rùn oríire òun ni Al-Qur'an. láàyè máa ń lò àti ìfòwò. òun gán tó dá ọpẹ́ lé lórí pé tí wọ́n bá ní kí ló kó wàjọ ọ̀rọ̀ Ọlọ́run ni ó tó lọ́pẹ́. kàlámù kọ́. láíláí ó làlù Qur'an. kìí sọ̀rọ̀ tí a pé ọ̀sẹ̀sẹ̀ ń sọ ó sọ tipẹ́tipẹ́ tó rọ́bà láíláí lọ́lọ́run. láàyè máa ń lò ákàyè ọ̀rọ̀ tó jẹ́ pé kọjá láti èsìn tá a ti túká òun náà là ń gbọ́ tó tún yìí kò ní wa. kéèyàn máa sọ lọ́rọ̀ kódà láyà máa lù sàmáwùú. láyà máa lù sàmáwùú. kéèyàn gbọ́ lónìí kó tún gbọ́ lọ́la kí wọ́n máa tún pò yáyà kan tún fún yàn kò ní ṣe ti láyà máa lù sàmáwùú wàjárí dàlú. túngbọ́ túngbọ́ túngbọ́ alukur'an. wọ́n ṣẹlẹ̀ dá tòun. agbọ́lá náà túngbọ́ lónìí kódà kọ́sá àyà kan tá a ké lánàá látún wá ké lónìí. yẹ̀sì dáàdù sí ìdájà múlá wọ́n ṣẹlẹ̀ dáàdù yẹ̀sì dáàdù sí ìdájà múlá. yóò tún máa bu ẹwà kún alukur'an ní bí gbàtà àti ẹ̀gbọ́rí. ụlọ alụkụranụ ka eso ka eso ezigbo kalamu ilahi fi ọ̀rọ̀ eléyìí kó ọ̀rọ̀ sí ẹnu àwọn tí wọ́n ní ọlọ́run kan sọ ọ̀rọ̀ rẹ̀ síbi kan ni wípé lára nǹkan kan ni ọlọ́run pinilẹ̀ pé ọlọ́run kìí sọ̀rọ̀ olùfà wa fẹ́ kọ́rọ̀ padà sí alẹ́nu pé kẹlá mọ̀ nílá ìlẹ̀ alámìnà àbíbàdà. ọ̀rọ̀ ọlọ́run ọba tó gbogbo ẹ̀dá ní ti pàápàá ní tòdodo wà á máa ń ṣe dáadáa. sọ̀rọ̀ ọlọ́run ọba wa nínú tó gbà ni pé a máa sọ̀rọ̀. ọba tí máa ń sọ̀rọ̀ lọ́lọ́run ṣùgbọ́n òun wà nínú ìròyìn mánà torí méjì làwọn àpá aládìí ẹ̀sìn ni wọ́n gbé àwọn àròyìn sáàbì máa ń yan ọlọ́run ọba sí wọ́n lómi ìwà ń bẹ̀ tó jẹ́ sìfáàtú záà àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ sifatul mana àwọn àròyìn tó jẹ́ pé nínú bíbí ọlọ́run ti rí òun ni àsìfáàtù láti látàǹfàkù áníhù abàdá òun làwọn òròyìn tí èyí ọ kèé yẹ ọlọ́run nígbà kankan kò sígbà tẹ́ tí ò ní máa ọba tí ń bẹ ìròyìn dátì ni kò sígbà tí ò sí yóò sì máa bẹ nígbà tí ọba tún sí ma ìròyìn dátì ẹ ní. ọlọ́wọ́n ọba ti ń gbọ́ ìròyìn dáàtù ni kò sígbà tí ẹ gbọ́ ọba ti ń rí kò sígbà tí ò rí ó rí débi pé ìtọ́wà ní òkùnkùn birimu àwúrẹ̀bẹ̀ dúdú ó wà lórí nínú òkùnkùn birimu lórí àpáta dúdú òun náà tún wá dúdú ọlọ́run rí kò sí tí ò rí. ṣùgbọ́n ròyìn ọ̀rọ̀ sífàtú mánà ni kéèsè dáàtù eléhùn ló yí ló yí máwọn àti lọ tí wọ́n fi kọ́ lọ́wọ́ ìsọ̀rọ̀ sífà mánà ni yàtàkàlámù màtá ṣáà kéèfà ṣáà ìlàmọ́ ṣáà ọba tí máa sọ̀rọ̀ lọ lóhùn. wàkà ńlá mọ̀ ń lọ́rùn dáadáa kìíní. ara pe n sọ̀rọ̀ náà nu ọlọ́run ni mo bá Musa sọ̀rọ̀. wàkàlámù lọ́hùn Musa ọ̀dọ̀gìlì nínú. ní ti bíbá sọ̀rọ̀ gangan ní ti pàápàá tọrọ bá ti sọ̀rọ̀ lọ́lọ́ àwọn wá yí wọ́n ní kò rí wọ́n ní bá bó ṣe wá ni pé Musa tẹ̀kìlímà wọ́n ní Musa lọ́bọ́ ní ti bíbá kèé sọ ọlọ́run lọ́sọ̀rọ̀ tàwílù ọ̀sẹ̀ tààrífù ẹ̀ wọ́n yí padà. wàkàlámà lọ́rùn dàdàgé máa. ọlọ́run ọba ohun gan lọ́sọ̀rọ̀ onífáìlù tọ́ba anabi musa tọ́ba sọ̀rọ̀ ọba tí máa sọ̀rọ̀ ni. وكلم الله رسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما ọba tí máa ń sọ̀rọ̀ lọ́lọ́wọ́n ọba wa nígbà tó wù ú ó sì máa ń bá ẹni tó bá wù ú a máa bá sọ̀rọ̀ nígbà tó bá wu ọlọ́run àti bó ṣe wu ọlọ́run ọba tí máa sọ̀rọ̀ ni. wàkẹ́lámù lọ́hùn mọ́tà tẹ̀lé máa. òun làbá fi ní alukuranu tàǹkẹ́ ìkẹlá mọ̀láyì alámìnà. alámìnà àti ìbàdàn. ọba ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó dá gbogbo ẹ̀dá títí pàápàá ni àlùfáà nípa máa ń ṣàkà fi há bá. Bàbá wọ́n ní dáadáa, bàbá níbẹ̀ yẹn bá wà á dàda. wọ́n lòun tó kàkọyọ ọlọ́run adúpẹ́ fún. ẹ̀yin ọpẹ́ wa àti àsàlátù fún aṣáájú ẹ̀dá alẹ́bí wa Muhammad. sọlá alayka Allahu ya kọ́ ìwádìí wà náà. àtìgẹ́ àtìgẹ́. yà á fáyé rẹ̀ wá. ó yìí rẹ̀ ní sọ olóore nínú gbogbo ẹ̀dá tí sàlẹ̀ Muhammad. máa nà mo ti dá fún ìlànà tiwájà. ìjẹ́ yìí ọmọ ajẹ́ tiri ànábì gbogbo gbàtà ayé táwọn èèyàn bá ń jẹ̀ràn àyè ibi tá a ti ọ́ sí ayé òsì ní jẹ̀rẹ̀ ẹ̀ tí sọ́lọ́hún òfin ní láyé lò má. wà á lọ sọ ọ́ bá ti kàlìkì rọ́ọ̀mì jẹ́mi ìka iná ọmọ bá gbogbo àwọn sọ̀hábà tí wọ́n bá ànábì lògbà lápapọ̀. wàtàbìrin náà wà kúlì náà wà alága wàtàbìrin náà wà kúlì náà wà alága. àwa náà ti nípìn inú àsàlátù yìí àlùfáà ní gbogbo àwọn tí wọ́n tẹ̀ láwọn sàábé àti gbogbo ẹni tó ń náà ń fẹ́ rẹ̀. kóbi ìfẹ́ rẹ̀ tẹ̀lé ìfẹ́ àwọn èèyàn wọ̀nyí ọlọ́mọsálá ìṣirò àwa náà. àwọn àlùfáà wa ọlọ́run mákàwọ́ ọ̀kẹ́ rẹ mákàkó lára wọn gbà kankan. gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tá à ń jókòó ti àlùkòránù lọ́rùn èrèjẹ ti ń ibi sinmi lánàá. òun náà ni àyà tí a fi sinmi lẹ́sìn tọ́lọ́hun tí ń kí pé òun lòun lágbára gbogbo nǹkan kò sí tó ṣe yín sí mà sí. àwọn ọmọ mi la ìrìn náà jẹ́ ìtọ́ ní ìrọ̀jì kò láyé yóò fi ìlà máa kàtàbà lọ́wọ́ lánàá. kò sí tí ó ṣe wá àfi tọ́lọ́hun bá kọ́ ọ́ lẹ̀ fún wa. Huwa maulana. Tọ́rọ́ náà ń lolùgbójúlé wa. Wa ala Allahi falyatawakkalil mu'minun. Gbogbo ẹni bá gbọ́ lọ́hùn gbọ́, ọlọ́run ní bá dúró. Òun ní máa bá dúró, yọ̀gbà kọ́ lọ́hùn tóun. Ó là nábì Ibrahimu. Òun lọ́gbà kó tóun. Níjọ́ tí wọ́n ju ànábì Ibrahim ọtọ́mọ níjọ́ tí wọ́n mú tí wọ́n jù sínú iná tí wọ́n wá ba ọ̀pọ̀lọ́ ó lò gbìyànjú tiẹ̀ péré ọlọ́run ẹnu omi tí ń bẹ lẹ́nu omi yìí jẹun rí fi pa iná tí wọ́n ju ẹrú rẹ̀ sí àníyànú o. ma wo bó o ṣe ma lórí gbogbo ohun tọ́jẹ́ tọ́ lọ́hùn ìwọ máa fàníyàn ẹnu èyí mo ṣe yìí náà kọ́lọ́hún ó bá ní fi bí ya bùkátà yìí àníyàn nù ó sì di kọ́lọ́hún ó sì máa bí yẹ omi mélòó ní ibẹ̀ lẹ́nu ọ̀pọ̀lọ́ tí ó fi paná tí fi tó tó odidi ìletò tí fi dá. torí ẹnìkan torí Ibrahim nìkan náà ni fi dáná tó tó

sẹ́mi àtẹ̀yìn náà bá ti gbára lọ́lọ́run ọlọ́run ṣe tá àti dúró tì ó sì dúró tàná bí Ibrahim kò jẹ́ lójó. kòlínà yá nárùkù ní bàjá. òun náà ló dúró ti ànábì Ismail lọ́jọ́ tí wọ́n fẹ́ dúnbú ẹ̀. ọjọ́ tí wọ́n fẹ́ pa Ismail. ọwọ́ agbára lọ́lọ́run ọ̀bọ́dọ̀ tọ́lọ́run agbára kí wọ́n máa fọ̀bẹ́yìn ọ̀nbẹ lọ́wọ́ bàbá rẹ̀ Ibrahim jọ náà ṣùgbọ́n agbára kọ́mọ́ge ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́. ìjàbí. ó sì wù mọ́bẹ yọ pọn lórí àpáta sì làpáta. ìjàbí.

lòun láti fi gé nǹkan ṣùgbọ́n àṣẹ tí ń wá ní ju lọ. àṣẹ gbọ́dọ̀ gé nǹkan bó ṣe tó. ọlọ́run náà náà dúró tì òun wa náà dúró tì í. níjọ́ gbogbo àwọn èèyàn lórí ipá wọn ó ṣe ń ohun tó wí ọlọ́run náà ní kẹ́nì kọ̀ọ̀kan wa ká dúró tì ká gbára lé bẹ́ẹ̀ yẹn bá lè ṣe gbogbo ète tí ọ̀tá táwọn ọ̀tá bá ọ̀tá ẹ̀sìn bá ń dá ọlọ́run oṣù máa bá yẹn sùn. àlàbí iná bá lọ́la ọmọ náà tó iná náà sàpọ̀ ìjàmbá ọ̀la fún bàbá ṣẹ́wọ́n fàdáàdà omi máa ná fàkọ́ọ̀lù wàdúgbò náà lọ́wọ́ wà ní mẹ́rin wà ní ẹjẹ́ máa lọ́nu àyà tí a ti jálẹ̀ ọlọ́run nílẹ̀ ànábì kúlẹ̀ àlè tààrà bàṣù bìnà sọ fún wọn sọ fún wọn pé kúlẹ̀ àlè tààrà bàṣù nàbìnà. kúlẹ̀ àlè tààrà bàṣù nàbìnà. kò sí nǹkan kan tí ẹ̀ ń retí kúlẹ̀ àlè tààrà bàṣù nàbìnà ìyẹn lè ké bẹ́ẹ̀. torí àwọn míì gbà pé lamu àti táà wípé wọn súnmọ́ra wọn lam táà kò sí èèwọ̀ ń a lè tẹ́rì ká tẹ lamu sínú táà. kó lè tẹ̀rọ lọ́sùn nàbì náà. àwọn mùnáfìkì nígbà tí wọn ń fi ànábì ṣe yẹ̀yẹ́ pé ọjà jẹ lójú ogun Badr. wọ́n jàjẹ́ lójú ogun urudu tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe yẹ̀yẹ́. ọlọ́run nílẹ̀ ànábì má bànújẹ́ má bànújẹ́ lórí ìtí àwọn wí fún wa pé ń wò lára wa tẹ́ ẹ lè rò pé yóò àwọn ò ní retí nǹkan ju ilá ìdálẹ̀ òṣùnà yìí. táwa ti ń lọ dáadáa méjìlá máa ń retí pé ọ̀sẹ̀lẹ̀ sí alógún. bá a lo ogun tọ́ta pa wá akúkú sàhádà àti kúkú sàyídì tàbí kí wọ́n má pa wá kájẹjà kí wọ́n tún kọ́ ládàálẹ̀ fún wa ọ̀kan nínú dáadáa méjì tá a máa retí náà nu wa náà nù látàrọ̀ bàtúbí kún. àwa náà tá a bá wá kojú yín ìta máa dèédè tá a máa retí lọ́dọ̀ yín ni a yóò ṣe àbúrò lọ́rùn bí nínú kọ́lọ̀ fi rẹ̀ gan jẹ yín. àwọn ìfọwọ́ ọ̀yà ọwọ́ ọ̀yà ọlọ́run jẹ̀yàn òun ni kọ́ pa kèfèrí rẹ́ bóyá ṣe fáwọn kẹtọ́ ṣáájú ó ṣe fáwọn èèyàn sọ́ọ́lẹ̀ ó ṣe fáwọn ọlọ́lọ́run fi ní ìfadàmùdàmà lé ìmúrọ́pù ohun bíi dáàmì ìhun pátákó ara. ìfadàmùdàmà lé ìmúrọ́pù ohun bíi dáàmì ìhun pátákó ara. lọ́la pẹ̀pẹ̀tẹ̀ ya dámúdámà wa. a bàbá wa ọlọ́run kọ́ kẹ́ ó gbìyànjú àti tú lárúbáwá yorùbá bó ti ẹ̀ pé kò lè le bá ṣùgbọ́n wọ́n gbìyànjú ẹ̀ wọ́n ní dámúdámà àléyìn rọ́bù dámúdámà wọ́n tu ní ọkàn ọ̀pá nǹkan. ìyà tí ẹni tó jẹ tí ó jẹ tán tẹ́tùn máa rí pẹ̀ lára ẹ̀ tí ò ní tán bẹ̀. fàdámdámà lè rọ́bùn bídàmì. látara ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣe lójú ayé ànábì sọ́ọ́lẹ̀ ọlọ́run láà jẹ wọ́n níyọ̀ ọwọ́ wa báyìí di àyà tá a ṣe yìí. bẹ́ẹ̀ ló ṣe fún àwọn míì náà àwọn sàábí wọ́n wá ń sọ fáwọn kèfèrí náà pé àwa náà nẹ́tàrọ́ bá tóbi fún. bẹ́ẹ̀ dé ń tàn mọ́ nkankan lọ́dọ̀ wa pé yóò ṣẹlẹ̀ sí wa làwa náà ń tàn máa ti yín tàn máa yín sí wa oore ló jẹ́ fún wa gbogbo ohun òsì á lójú ogun ẹ lójú ogun ẹ dáadáa méjì ní dáadáa méjì ní bẹ́ẹ̀ pa wá àkókò sàyídì àlìjánà là ń lọ báwa la bá sì pa yín á jèrè ẹ̀san paase jihad ato wa alijan lọlọ. wànánú nàzàrọ̀ bàtùbí gan. ṣùgbọ́n táwa máa retí lọ́dọ̀ yín tá a bá ti fẹ́ kojú yín ni a yóò ṣe ìbáṣepọ̀. bí pọ́lọ́wọ́n ọba kò fi ọwọ́ rẹ̀ jẹ yín látọ̀dọ̀ ẹ̀ ó bí àìdí náà. tàbí kó tiẹ̀ fi ya yín sí wa lọ́wọ́ kọ́mọdé òun náà fọwọ́ ara rẹ̀ jẹ yín kọ́rọ̀jò òkúta bó ṣe rọ́ làwọn kan kọ́rọ̀ atẹ́gùn líle bó ṣe rán sáwọn kan kọ́dojú àwọn kan bolẹ̀ bó ti ṣe fáwọn kan ó lè má ṣe bẹ́ẹ̀ á ó bí àìdí náà tàbí kọjá borí yín kálù yín bolẹ̀. ẹ máa retí ẹ̀yin náà ẹ máa retí àdéhùn ọlọ́run. ẹ jẹ́ àjọ máa wò ó sì fún yín. kúlẹ̀ tó ó kárí ha. ayé yìí tá a fẹ́ kan. tí wọ́n ń pè ní jádù ọmọ kọ́ì ọlọ́run sì fún un ní dúkìá òun lọ́wọ́ lọ bá nẹ́bí ìfẹ́rẹ́ òun sí ọlọ́run ogun lọ́yà yìí mọ́wùlẹ̀ jẹ́ kémi ológun jẹ́ ǹdúró wàhálà máa gbogbo dúkìá tí mo ní ní mo kó fún ọ òun inú kábíyì

ọlọ́run náà ní gba sẹ́tí mọ̀nàfì kí bá ṣe ànígbà lọ́wọ́ ẹ̀. Iná kúnkún ọlọ́run náà ní gbà. Láyé yóò dàpọ̀ gbàlà ní ọgbọ́n. Bí tí ń wulẹ̀ kọ́ máa ọlọ́run náà ní gbà lọ́wọ́ yín. ọlọ́run nítorí wípé pòkì ni wọ́n òun lẹ̀ ẹ́ ṣe iṣẹ́ tí bá sì ṣe ẹ gbọ́dọ̀ sọ́lọ́ lóhùn nígbà torí má jẹ́ lórí iṣẹ́ ọlọ́run ní gbogbo owó tí jádùn ọmọ kọ́ ìsù wá tó ọgbà lọ́wọ́ ọlọ́run láàní tá a ṣe àní kọlá dákùn. ilà àná olùdábàrú mi láì wọlé ọ̀run dàbí ìgbà pẹ́ wọ́n wá bọ́ léèrè pé kí ló dé ọlọ́run náà mọ̀ wípé jádùn kọ́ mi kábàámú mọ́jọ̀mọ́ àkọ́kọ́ nù ìmánu nù gbogbo sẹ́tọ́lọ́wọ́n ọgbà lọ́wọ́ èèyàn ìgbàgbọ́ kan ṣáájú ẹni tí ò nígbàgbọ́ tó lóun ṣe sàrà tani ó gbà ọlọ́run kàn lè bá fi ti aburú kan lọ ṣùgbọ́n pé yọ gbà ládá lọ́dọ̀ ọlọ́run kò ní ládá. ọlọ́run ní sọ́fàánù torí pé ń ṣe sọ́lọ́run wọ́n ṣe ti ṣe òjíṣẹ́. wàlá ayé àtúwọ̀n sọ̀rọ̀ àgbà ilẹ̀ àwọ̀ òǹdùdàlà. àtúrí bẹ̀rẹ̀ májàmú kejì nu sọ́ọ̀lẹ̀ ẹni tí ẹni tí ọlọ́run iṣẹ́ ẹ̀sìn ẹ̀. wàlá ọgbọdọ gbọ́dọ̀ jẹ́ nìtọ́ pé kò ní iṣẹ́ tá a lè pè ní iṣẹ́ olóore iṣẹ́ olóore yóò ní èyí ó ṣe àtànábì ẹ̀ ṣe fi rán ànábì rẹ̀ séèyàn ọba ti ṣe bẹ́ẹ̀ ò lè gbà fi ọlọ́run ni wọ́n ẹ máa ń kírun lóòótọ́ ẹ̀yin mùnáfìkì ṣùgbọ́n kò sáadá ìkírun lílẹ̀ ìkírun ọ̀lẹ ìkírun bí bá ti kí tó tó dìde pé èsì fún kan bà. wàlá ọlọ́run ní wàá lè gba ìnáwó wọn torí ìnáwó tí wọ́n ná wọ́n ná nínú ìnira ni torí kọ̀fẹ́ lójú ogun kọ̀tẹ́ lọ́rùn torí kọ́mọ́bà lójú ogun ló fi kówó wá ọlọ́run láàánú gbà ti sisi olóore. bóyá ọ̀nàwó kan ó fi da ìbí pọ̀ ọ̀nàwó kan ó fi ran ẹnìkan tára ni ó fi nà lọ ìnáwó dáadáa ni ṣùgbọ́n àyà yìí ti já mọ̀ wípé láàyò sáàbù àlẹ́ yà kà á gbalá dá lórí ẹ̀ kódà wà láyà ń òbí ha ìnáwó ò lè ṣe láǹfààní kankan nílé ayé ṣùgbọ́n yúta amúbìhá ìdúnìyà ká ṣe láǹfààní lálìkìyàmà ọlọ́run tún lè máa bá fi ṣe ìjẹ ẹ̀mú rẹ̀ nírọ̀rùn láyé kọ́ bá fi kún owó rẹ̀ láyé nítorí ọlọ́run lè ṣe nù ṣùgbọ́n pé yóò gbà ládàá. níwájú ọlọ́run níjọ́ àlìkìyàmà kò ní ní ládàá torí kò gbàgbọ́ olùdíṣì síyàwó Aisha tó gbà wá ọlọ́run bá ní yọ́nú sí i ìyàwó Aisha ni mo sọ fún òjíṣẹ́ ọlọ́run péré òjíṣẹ́ ọlọ́run arákùnrin kan ó kọ rẹ̀ ń jẹ́ ibùnú ọmọ náwó sójú ọ̀nà dáadáa nígbà ìmọ̀kan yasilu raham a máa dàbí ẹ̀pọ̀ wọ́n yóò ti ìmùlì miskin. àwọn aláìní a máa fún wọn lóúnjẹ ìyàwó àìsàn nígbà náà fi léèrè o dáálíkà ǹjẹ́ gbogbo ohun tí ń ṣe yìí só lè ṣe láǹfààní ànábì ní là gbogbo ohun tí ń ná yẹn kò lè ṣe láǹfààní kí ló dé ànábì lẹ́ẹ̀mọ̀ pé náwó làmúyẹ́kùlẹ̀ yàwó mọ̀ni torí arákùnrin jùdáánù yìí bùnú jùdáánù. kọjáde lẹ́nu ẹ̀ rí khati'ati yawm al-din ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo nu àwọn ní a máa kọ́ lọ́wọ́ ọba wa o masala yìí wá dárí àṣìṣe wá jìn wá yawm al-din lọ́jọ́ ẹ̀san ìtumọ̀ ni wípé gbogbo ẹni tí bá ń ṣe dáadáa. sígbàgbọ́ ọ̀sáájú dáadáa rẹ̀ kò sí tọ́lọ̀ subhanahu wa ta'ala tí ó fi dáadáa rẹ̀ ṣe. nínú àdísì míì tí Anas bin Malik kọlọmba ni yọnu sí tọgbà wá fún wa ó ní wa anabi wa Muhammad. Amen. ọ sọ wípé inna Allaha la yazlimu mu'mina asanatan ọlọ́run ò ní ṣe sí bí tí wulẹ̀ kọ́ ọmọ sẹ́nìkan tó gbàgbọ́ tó ṣe dáadáa yóò tọ́ bí a fi dúnìyà gbogbo dáadáa tí mùmí ní tó bá ń lò tó ń ná láyé yújísà bí a. fil àkhírà yọọ bẹ san dáadáa yẹn yọọ bá pàdé lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wà á màlì káfíìr ànábì ní ṣùgbọ́n kèfèrí fàyòtò ìmbì àsànáàtì mà àmìlà ibi ìbí àfi dáadáa tí kèfèrí bá se láyé tó lóun ṣe fọ́lọ́hún ó fún nílé ayé ṣùgbọ́n ìdá àfùdọ́ ìlànà àkírọ̀ tí kèfèrí bá dálì kìámà lámúyàkún làwọn àsánà tún yóò jù sàbí ha kàálà kọ́ọ̀lẹ̀ dáadáa kán tọ́lọ́wọ́n sọ pé kí wọ́n san fún un. eléwọ̀n túmọ̀ sí wípé gbogbo ẹni tí yọọ bá sisi olóore láyé tọ́lọ́n subhanahu wa wataala tí yọọ bá fi kàkọ́ọ́lẹ̀ pé dáadáa ní ìgbàgbọ́ ṣáájú. báyìí lọ́lọ́n subhanahu wa ta'ala òun ni máa ṣe fún gbogbo ẹni tí ọba bá gbàgbọ́. arákùnrin kan nínú àwọn tí ọba àtiwájú ẹ̀dá láyé hakeem bunu jaza ó sọ fún àtiwájú ẹ̀dá ó ní ayé rasulallah ìrí òjíṣẹ́ ọlọ́run àrò ẹ̀sẹ̀ umuran àti anatu bí àfìlìjàhìlìyà min sọdakatin aw ìtàkọ́tin aw sílẹ̀tì raham. èmi náà láwọn dáadáa tí mo máa ṣe nígbà tá àti ìgbàgbọ́ mo máa ń fọ́lá ìní lóúnjẹ mo máa ń bọ́kùn lọ́rùn ẹrú mo máa ń dàbí pọ̀ àfi àjùrùn ọwọ́ ń bà níbi léèrè pé ǹjẹ́ ní lórí ẹ̀bí sallallahu alayhi wa sallam. anabi wa ń sọ fún wípé aslamta alama aslafta min khairin aslamta alama aslafta min khairin gbogbo ohun tó o bá ti ṣe ní dáadáa ṣáájú kó tó ṣe islam ọ̀ lẹ́sàn orí dáadáa tó o bá ṣe ìsìláàmù lé lórí òun náà ni ọ máa eléyìí ń tọ́ka sí fún wa wípé ìgbàgbọ́ báwa náà bá fẹ́ máa sin lọ́hùn. tá a gbà níwájú nínú ọ̀rọ̀ míì tí abdullahi ibn abbas tọ́gbà wá fún wa. ó ní mo sọ fún aṣíwájú ẹ̀dá anábìwá muhammad wípé inna abatọ́lì abutọ́lì tí í ṣe amú rasul àbúrò tàbẹ́gbọ̀n bàbá anabi abdullahi bunu abbas ó ní mò ń sọ fún ànábì wípé kana yahutuka wa yansuruk nígbà bàbá yìí ń bẹ láyé kò fìrí ànábì ilẹ̀ ọmọ ń rọ kiri ká rẹ ó sì máa ń ràn sí fàhálì náà fún àwọn ǹjẹ́ gbogbo dáadáa tí bàbá yìí ń ṣe yìí sí ó ṣe láǹfààní. kọ́ọ̀l anábì nínà olóṣè láǹfààní ẹgbẹ́ àǹfààní tó ṣe o. ó tí wọ́n fi àpéjúwe iná hàn tu ó fi gamaara mìíràn náà nínú ọ̀gbun gbòrògbòrògbòrògbòrò inú náà ni mo bá fàkàràtù ó fi dàdà ma wá fà wá sí etí bèbè àǹfààní tó sẹ́nu. ó ní wá ń sọ wípé ṣe àmọ̀pọ̀rọ̀ yìí ó ń jọ wípé nínú ọ̀rọ̀ tá a sọ ṣáájú ó ń jọ wípé bí kèfèrí bá ṣiṣẹ́ kà á bá dáadáa rẹ̀ ní ọ̀run ayé nìkan. òun ni ó ti jẹ́ ṣé ẹ mọ̀ pé àbú tọ́líbì ń sìn òun tún rí dáadáa rẹ̀ lọ́rùn àgbọ̀nsá mu kúrò nínú ìsàlẹ̀ ó sẹ́lẹ̀ ìwà ń ń sí wípé wa sọ wípé ọrọ ọ̀rùn sugbọn maa ndi maa mu safa ise gangan o le gbegere afi tọbari ipẹ bi abutọli bi se ri pe anabi koro gbogbo aye bi ọba jere ipẹ bi abubakar abi abutọli bo se jere ipẹ anabi òun náà lóko. olọ́lọ́run fi sọ wípé fama tanfa'uhum shafa'atu shafi'in. fama tanfa'uhum shafa'atu shafi'in. fama lahum ani tadhkirati mu'ridina ka'annahum. ó fẹ́ wípé àbúbá àbútọ́líbì nìkan òun lẹ̀ sá kó jèrè iṣẹ́ ayé rẹ̀ látara wípé ọjẹ́ kèfèrí òun ló wúlò fún kò wúlò fún kèfèrí mi tọ́rọ́ lọ́run ti sọ lé gbogbo kèfèrí lórí pé fàmà táwọn fáwọn ṣàfà àtúnṣàfì yìí tọ́lásù múdà sídìrì kọ́ múdà sídìrì tọ́lásù múdà sídìrì ni ọlọ́run nípẹ̀ gbogbo àwọn tí ó sì pẹ̀ kò ní í wúlò fún kèfèrí. Màmá làwọn máa ní ìtàdíkìrọ̀ tí mú rìndí. Kí ló ṣe wọ́n táwọn náà ìjókòó dáadáa báyìí? Gbogbo bí wọ́n bá ti ń pè wọ́n sọ̀rọ̀ Ọlọ́run èé wá bẹ̀. Kàánà òmùhùmùrù Mùsàn fi hàn. Wọ́n wá sọ̀rọ̀ àwọn dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tá a kàn ń dáa jẹ tí wọ́n lọ jẹ kókó tí wọ́n tún padà kò sí tó tiẹ́ láǹfààní láyé ní ẹ̀wà. Fáwọn tí mi ń kàn sí wa. Ẹ lẹ̀. Ẹnu tá a fẹ́ mú bẹ̀ náà ni wípé ìpẹ̀ níbò míì ọlọ́run ó tún ní fàmọ́ àwọn kèfèrí gan nígbà àyà àwọn gbọ́ wípé fàmọ́ lànà mi ṣàfihàn wà lásọ̀ ní kèlè àmì fàmọ́ lànà mi ṣàfihàn wà lásọ̀ ní kèlè àmì. ìyá táwọn ń jẹ yìí. ọmọ ìlànà mi ṣáàbì iná táwọn ọ̀dí ẹlẹ́ni tó lè sì pẹ́ wá ní. ó túmọ̀ pé wọn ò ní rí bẹ́ẹ̀. ọmọ ìlànà mi ṣáàbì iná. ta lẹni tí ó tiẹ̀ sì pẹ́ wá wàhálà kìnìún àmì. a ní ọ̀rẹ́ kankan tọ́jà ayò tọ́jú ẹ̀ lè yá wa nínú iṣẹ́ tiẹ̀ náà kíyàwó kò fáwọn. ó bẹ̀rẹ̀ wípé. èyí tá a sọ nípa àbútọ́líbì òun nìkan ni ó jèrè ẹ̀ níbo la ti wá rí olàdìsí muslim tí àbú sàyíd lè kò dìrí tẹ́ gbogbo kèfèrí lọ́rọ̀ ń bá wí àdìsí lọ́wọ́ àtàdáyanrí àbútọ́líbì nínú wọn wọ́n wọ́n jẹ díẹ̀ nínú èrè dáadẹ́ tó ti fànàbì òun tí ìmáàmù muslim gbà wá látọ̀dọ̀ Abu Sa'id Al-Khudri ọlànàbì sọ nígbà tí ń sọ̀rọ̀ Abu Tọ́líbì ó ní là aláwù ó ṣeéṣe fún Abu Tọ́líbì tiẹ̀ táǹfà àwọn ṣàfà àti yawm al-qiyamah sẹ́gbẹ́ náà sùn gan ti wá báwọn. ó nípa ẹ̀mí ó ṣeéṣe kó sí òun láǹfààní níjọ́ àlìkìyàmà. fàyújálù fi dọ́dọ́ ìmínà náà rì wọ́n rọra fi sí bèbè iná yàbùlùkù kàbẹ́ àkọọ́lẹ̀ míì ọ sọ fún wa pé bèbè gan ó ní dàda òun gan bí ìgbà tí wọ́n kí bí bàtà bọ̀yàn lẹ́sẹ̀ ti ná ẹnu nínú ẹsẹ̀ àbúdọ́líbi òní kọjá kókósẹ̀ tí náà wọ́n mú bá a ti pè ń bèbè náà ṣe pé náà pọ̀ ẹnu tí ó mú bí ẹsẹ̀ rẹ̀ òní kọjá kókósẹ̀ bó ṣe wá mú kókósẹ̀ mọ́ yẹn yagili miniwudi máa gòwó ẹnu pọ́ mú kókósẹ̀ yẹn kọ̀tọ̀kọ̀tọ̀. òun ní ọpọlọ rẹ̀ ọmọ sọ. àdìsí ti àbí wa bẹ́ẹ̀. a ti wá gbọ́rọ̀ yé dáadáa ìpìlẹ̀ iṣẹ́ tí kèfèrí bá ṣe ni wípé àbá bó ti wulẹ̀ ọ́ dáa tó ọ́ sàṣedànù ẹnu ọba jó rí dáadáa rẹ̀. ó lè máa fi ba tún nǹkan rẹ̀ ṣe láyé kí bísínẹ̀sì rẹ̀ ọmọ àdàgbò òkè kó wọ ọmọdé ṣùgbọ́n pé yóò jèrè kan lọ́rùn ìgbàgbọ́ àti sẹ́ẹ̀rẹ́ lèèyàn fi ń jèrè lọ́rùn tí méjèèjì bá ti bọ́ mọ̀ọ́yàn lọ bí dáadéa ti wulẹ̀ ọ̀pọ̀ tó ẹ sọ fún un páyé nìkan ó dáadáa yẹn o. àwárí ti Abu Tọ́líbì tóun ṣe dáadáa fànàbì wípé yóò jèrè ìpẹ́ tànàbì ó ṣe fún èrè pé wọ́n wá kọjá bàtà tí ò ní kọjá kókósẹ̀ tàbí bèbè náà tí náà ò ní mú kọjá kókósẹ̀ tí wọ́n fún tó ti bẹ́ẹ̀ náà. kọ̀tọ̀kọ̀tọ̀ lọ́pọ̀lọ́ rẹ̀ ọmọ sọ. àdéhìsí mi ṣe àgbàgbọ́ Abu Sa'id Khudri olọ́gbà yìí wá omi ìsàbdùláì ibùnà Abbas gbà wá torí bẹ́ẹ̀ níparí àdéhìsí yẹn ànábì ní wàláọ́lá ṣàfáàtì wàláọ́lá àná tàbí gbòmí wàláọ́lá ṣàfáàtì tí ọba ti pẹ̀ mi tí mo ṣe fún bàbá mi àbútọ́ líbì làkàánà fi dárìkìlà asfali mi nàá náà. nínú ọgbọ́n gbòrògbòrògbòrò sàlẹ̀ náà lónà ọba bá rẹ̀. ọlọ́run fi ń sọ̀dí tí ò fi gba ìnáwó wọn ọlọ́run ní wa máa ma náà wọn àǹtòkè bá làmínú nàfàkọ́tù wọn. وما منعهم أن تقبل منهم نفقاتهم ọlọ́run ní kò sí ohun tí ọwọ́ ọlọ́run ò fi gbà náwó wọn àgbà dáadáa wọn àgbà ìsọ̀rí àánú wọn àgbà ìdàbípọ̀ wọn. torí pẹ́ẹ́sì kèfèrí ìgbàgbọ́ ṣáájú sẹ́ẹ̀ ẹni ọlọ́run ó gbà dáadáa rẹ̀ láyé lẹ́ni tí gbàgbọ́ ṣáájú sẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n wọn ò ṣe níṣẹ́ rẹ̀ wàláyà dùnà sàlàtà ìláwà òun kò sá. wéé kírun kò sáálá ni irun àfàjọ kódà wàláyà òun bèkó nà ìláwà òun kà wàláyà òun bèkó nà. ìlàwà ń kárí. ọlọ́ni ná nínú ìtọ́lọ́run bá ṣe fún wa àfi bẹ́ẹ̀ bá fẹ̀sẹ̀ ń bẹ́ẹ̀ tí ì máa pò yìí tàbí kẹ́ ẹ máa dógòtìá wà náà kárí na nínú ẹni tí inú rí o níwájú èmi ọlọ́mù. ẹjẹ ajé ayé àtọ́tẹ̀lé ká lè rí wọ̀ lọ́la ọlọ́njẹ́ a máa bẹ̀jọ̀ lálọ́. ọlọ́run ní ìjẹ́ rí wọn ó ní lówó tí kèfèrí ni ó ní ọlọ́run ànábì gbójú kúò. wàlá ọ̀làdùn. títà fi ń fún ọ ni wípé wọ́n ní dáadáa tí wọ́n ṣe láyé kí wọ́n máa gbáyé kí wọ́n gbáyé máa jẹ dáadáa wọn. ọlọ́run ní wàlá dúdì ìbùkà mo wá dùn. má jẹ́ kówó wọn ti ń pọ̀ sí i má jẹ́ ọjọ́ lójú. wàlá ọ̀làdùn. má jẹ́ kọ́mọ ti ń pọ̀ lọ́wọ́ wọn má jẹ́ ọjọ́ lójú. innama yuridu Allahu. lìyú àti bàwọn bìyà bílẹ̀ àyà sí ọlọ́run náà fẹ́ fi dáǹsẹ́ fún wọn jẹ wọ́n níyà láyé ni. wọ́n tẹ̀sí akọ àǹfóṣòhún. wọ́n tẹ̀sí akọ àǹfóṣòhún wà ń kábìrú. wọ́n tẹ̀sí akọ àǹfóṣòhún wà ń kábìrú. alhamdulilayi rabbil adúpẹ́ arójú ara ààyè gbọ́tò ni. gbọ́tò ni àmàrójú ara yìí nítorí nítorí járójú kàrá yìí gbọ́sọ̀la kárójú kàrá yìí gbọ́sọ̀la járójú kàrá.